túnà kò kò dámà tí wọ́n ti jẹ́ sọ́mà bẹ́ẹ̀ lè pa. Ẹ̀yin lẹ́mọ̀ tó bẹ̀rẹ̀ sọ pé, "Ah, ọlọ́bá àbá kan ní ìṣẹ́yìn ìṣẹ́yìn náà lẹ́sà máa ń Thank you ọ̀dà. Ele é. E. 不是说感觉挺爽的，我发现这个做了他嗯，然后这个很多的一些顾虑，我不去嘛，他这两天上完不要紧，所以我每回他看我看，我都没注意，我去我去干一点。啊，你过年给他说不能。

Sẹ́yìn ni Commissioner of Culture ló ń dáàbò. Tọ́jú àwọn ẹ̀yà. Ẹ kó máa sọ Ah. Ẹ mọ̀ ṣé máa lọ kọ́ọ̀tì ọgbà ọ̀sẹ̀. Okay. Hey ọ̀nà sàdúà onídùúró ọ̀nìpẹ̀rẹ̀ àwọn ẹ̀ ìṣẹ́rẹ́ṣẹ́rẹ́ kan ló wà ní. ẹni wá sọ̀rọ̀ lọ́wọ́ tó bá wọn you already died. kan náà fún wọn ó fi rí àná tó lẹ́sìn Alhamdulillah, salatu salam ala rasulillah wa ala alihi Àwọn question tó wà níbàyẹ̀, ó jẹ́ pé ọlọ́run tó tóbi pé mo máa ánsà mi mo fẹ́ kẹ́ ẹ fún mi níbi ìtọ́jú mẹ́wàá mo fẹ́ ṣàlàyé ẹ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan tí ó pàtàkì àtàlàyé ìdí máa pe àkọlé kìíní yìí ni àmàlà ìmọ̀ àmàlà bóyá ká sọ pé ṣọ́ọ̀kù jẹ́ ẹrù ńláńlá. gbogbo àwọn ànábì ọlọ́run ọba ńlá gbogbo kọrí àdéhùnsálà lọ́sẹ̀lá ẹ̀yìn ò ní pé bọ́lá ń bá ti fẹ́ sọ pé ká sọ fáwọn ìjọ tó wá ti sọ ara ní ìtọ́lọ̀ làwọn àbúrò ìnáwó àti ìlérí làkún rọ̀sùn ní àlẹ́ ìgbà tó mọ̀ ìyá náà ó sọ fún àwọn ọba náà èmi ẹ̀fáyọ̀ náà èmi tó ti ṣe ọlọ́run ọba fọlọ́ ọba ẹ̀ tọ́ mi pẹ̀lú mẹ́sẹ̀jì látọ̀dẹ̀ rẹ̀. bánàbí ló ń ṣe wí ní sọ́ọ́lì ṣe wí ní sọ́ọ́lì ṣe wí ní ṣùgbọ́n ṣe wí ọ̀rọ̀ ìmìnira fún ìwọ̀sùn lónìí òjíṣẹ́ ọlọ́run ọba tó ṣe pé ọlọ́run ọba gbé tọ́ọ̀tì lé lọ kí ni ìtumọ̀ tọ́ọ̀tì yìí

sẹ́nu pé púpọ̀ lè ròyìn sànàbí ànábì ní aláàtà àmúni wàhálà àmúni máa ń fi sànà. bẹ́ẹ̀ wá ní ṣọ́ọ̀ṣì ni ọlọ́run ọba tó wà sọ́nà ní ṣọ́ọ̀ṣì ní bí mẹ́sẹ̀jì fún mi. òtúrí ẹ̀ nígbà tó wọn ọgbọ́rọ̀ yà jẹ́ ọlọ́run ní wọ́lá ọ̀pá àbùdó tó ṣe ọlọ́run ọba rí àlejò rí jìbìrì ní sky tó rí bọ́lá ọba ti dá wà máa mú wàhálà ṣùgbọ́n ibi ìtọ̀nà àyẹ̀kọ́ tí àdéhùn nígbà òkè tẹ́lẹ̀ ká tó ṣe pé lórí gẹ́gẹ́ bọ́lá ọba gbé kù tàbí wà á bọ́lá ọba kan òní sáhùn sí i ìgbọ́n òní sáhùn òní pé òní ti pamọ́ kò sì ní fún yín kó tó wó èyí tí àwa ń kà nínú kùránì kí kúrò àtàwà ń kà òun ni wàmọ́ wúwa lọ ìgbẹ́ bíbọ̀ ni òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ rìsáìtà kùránì ìdágbà àti ànẹ́bì ìdágbà lọ́dọ̀ ànẹ́bì àti kánì ṣùgbọ́n kúrò àlàkìsáì àlàkìsáì jẹ́ nínú àwọn àfa àfa àmúpa àfa àgbàní àfa àtọ́tọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà ní ọ̀rọ̀ àlejò ìṣọ́jà kìsáì àfa àwọn kùránì àfọ́ onínáwó ní àfọ́ àgbáyé ní àfọ́ ọba ní alkisáyé ní ní àyà ìlú alkisáyé ní àfọ́ àkúfà àbú ánẹ̀ àfọ́ olóko ánẹ̀ àwọn ará sàm àti ibùdó kẹfí àfọ́ olóko ánẹ̀ àwọn ará mọ́tà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta di same àyà ní pé wàmọ́ hùwà alàwọ̀gbọ́ ibì bí zọ̀ ní Isẹ́ bíbọ̀ ní ìdáhùn bíbọ̀ ní ìsìmọ̀tọ̀ ní olùbánibí sàtọ́là lórí ìsọtọ́lá ọba ẹ̀ńtọ́ kìí sẹ́ni tí a lè sọ̀fẹ́kì pé kò ní ṣe dà. ilé ìṣàbí mọ̀tà kìí sọ̀ dára kìí sẹ́ni tí ò lè gbára yá làwọn kà ìtumọ̀ méjì náà wọnú ara wọn. ẹ̀nà kọ́yìn ìwà fún àwọn ọlọ́wà pé kí ló fà ìtumọ̀ pẹ̀rọ àméjèèjì náà ó lọ. lè á nà fi mẹ́sẹ̀jì ọlọ́ọ̀fà nàbí لا تتم مقصودها إلا بأمرين إن طلع بقى النبي سبحانه وتعالى وكان في كون دي بقى كولي يجو كولي باري أكسلو كميج وان أني أداء إلهام يوم غيري في إتماني wọ́n pìrìsẹ́ntì ẹ̀ láì fi kán pamọ́ mo bọ̀rọ̀ pamọ́ ọ̀kan then wọ́n àdá ìhà aláwọ̀ jì ìhà bẹ̀rẹ̀ ìyá jẹ́ sí ìwọ́n àmì sọ̀rọ̀ tó bá tó wá sọ náà sọ òkan sọ bọ́lá ọba ti gbé e fún wọn láì má dúkú láì má dúkú méjèèjì wọn ò gbọ́dọ̀ pamọ́ òun láàtọ̀ pé kásọ̀ pé kí ọ àwà máa hú alábọ̀ bébì bí pọ̀ ní ìgbàwàká pé àlẹ́bí ò ní pẹ̀lú nǹkan tọ́lọ́ ọba fi fún mẹ́sì pípọ́ àbí òkú pamọ́ àbí òkú olórẹ̀ wà máa hú alábọ̀ bébì bí pọ̀ ní àlẹ́bí sọ kìí sẹ́ńtà sọ̀spẹ́kì pé mẹ́sẹ̀jì náà fún kọ́ ó sábà méjèèjì nílẹ̀ ìsìlámù lọ the message must be passed and it must be passed correctly the message must be passed and it must not be passed away so everyone, àwọn ànẹ́bí ọlọ́run àfa náà gbé ló fi ṣe é pé àfa alágbàwí pé ẹ tó jogún kánẹ́bí sọ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ sáré tó ló fi mistake bá ṣẹlẹ̀ ńkọ́ o ó gbọ́dọ̀ akọ́lẹ́jẹ̀ tó correct ó gbọ́dọ̀ akọ́lẹ́jẹ̀ tó correct ẹni tí ẹ̀ bá tó máa ń gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ tó máa ń kọ́ ẹ̀sìn tó máa ń kọ́ ẹ̀sìn bóyá lẹ́ni tí bá ń gbọ́ ẹ̀sìn tó ló fi mistake lẹ́tọ̀ bá ṣe but èèyàn náà mọ̀ fún lọ́wọ́ mistake yẹn náà ni àlùkìtá yìí tí mo sọ wípé ó ka ọ̀nà owó alàgbẹ́ yìí bí

fàájà ní kìrọ àti wà jọ ní lójú á mo fi ara mi fàbàlẹ́kù fi ayẹ́tì máa ákọ́ àti àtúbíyọ̀ òun wá ṣe mistake bí ayé àkọ́kọ́ ọmọ kékeré jọ ní mistake àgbàfà òun ṣe mistake bí ayé àti ọmọ kékeré jọ gbọ́dọ̀ ṣe mistake قل أردت أن أقول وبيت أيضا لعلهم يرجعون آية لعلهم يرجعون في وقال فقال في الله والبحر ما كبرت أيدينا ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أبي آية أولى نذيقنه من الأحزاب الأدنى دون الأحزاب الأخرى لعلهم يرجعون أبي وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على المدينة آمنوا وجه النهار وقولوا آخره لعلهم يرجعون لعلهم يرجعون للجنة آية سبعة قلوا واني لعلهم يرجعون Àwọn tó pátá lálẹ́ yìí. Àgbàfà oníkùnrin àti ẹnìkan wọn kò ánì, wọ́n máa ti dáná tó bá rìn. Wọ́n ká lóko òkè mi ṣe kìíní, ó ní Fàwọ̀lọ́ọ̀dì. Bàṣẹ́ra Harun Ayakula Akwáàdì àárọ̀ ṣùgbọ́n tó dàgbà tó jẹ́ kàlífà kò láì tó fi tẹ́kìrì ọgbà fún ẹgbẹ́ ìrọ̀ àkàbọ̀rọ̀ ọ̀láyìn ìṣẹ́ra àárọ̀ àárọ̀ ìṣẹ́ ìlàrúgbà àpáàdà onígbàtà wa tí wọ́n tán wọ́n wá ní àárọ̀ sí wa pé ayò ló bá ti hábì ló bá wọlé ilé ìgbésà fẹ́yìn ló bá bóyá nígbà méjì gan-an ayò ló bá ti akọ́nilé ṣe pẹ̀lú. ayò kọ́ba tí ló gbà wọlé lé ọwọ́ ni yára mẹ́rọ lọ mí kì í ṣe ló gbà pẹ̀tọ̀ ní sèkì rẹ̀ ọ̀nìyá tó ìjọba ẹsẹ̀ tó lè sáré nama tó ṣe bí

tó mẹ́rin dìbò láwùjọ wa lọ́sẹ̀ kan ní ìwọ̀n náà lọ àwọn kan kó bára wọn níbi tẹ̀sẹ̀ lónìí. kí ló ṣẹlẹ̀ ni pé mọ́sálà ọ̀rọ̀ màálù ọ̀nà ògùn wá ti tọ́ tán èmi ò gbé nígbà mi lò fún ìmọ̀ gẹ́gẹ́ bí jẹ́ ìmọ̀ mi ò tẹ̀ ẹ̀ pé mi ṣe. ọ̀gbà tí mo wá mo travel ẹni ọmọ òpè mí gbogbo àwọn tẹ́ gbọ́tọ́ ń sọ̀rọ̀ sí ọ̀tọ́ pè mí nínú wọn o kìí sẹ́yìn nínú wọn ló pè mí àtẹni tí sọ pé the brother the speaker kò pè mí o olùdí concern náà ni mo fi kí concern máa wà fún èyí the brother the speaker. It's not appropriate. Eh? So mi ò mọ̀ so a lọ sí atrago a lọ sí ìbàdàn láti bàdàn láti lọ ní àtúnṣe ọgbà táwọn bọ̀ láti tìṣí àwọn ọmọ mọ́tò pẹ̀lú ọ̀pọ̀ ìjà ìpọ̀ ìjà ìjọ àwọn fún pé ẹnì kan sọ fún pé a ah, tọ́jú ìjà kan sọ pé èèyàn nípa tí nǹkan kan tí nǹkan kan ìwé ìwé ìfura gan. ilé wọn sọ fún ọ wá sọ fún ọ tọ́jú àwọn sọ fún pé a ah, ẹni ní ìwà lẹ́rẹ̀ pa pa àgbo tó ń sẹ́yìn tó wọ́n tó méjì wọ́n tó wọ́n pàgbò sí àǹtàlẹ́ ẹ̀ẹ́dìdẹ́ náà kùn hmm. kí èkúra náà àwa lọ sí oèlè láti kìsí wọn lẹ́tọ̀ ní oèlè ní mande ní ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa dáadáa àfa làwọn ajọpanipẹ́tọ̀ sí lọ́wọ́ àwọn làbí òun sheikh muslim muslim lọ́yà làwọn láti pàtì wọn wá ní kọ́ọ̀lù ní wọ́n wá pè mí ọkùnrin mi mi ò gbé forty minutes after wọn fẹsẹ̀ mi. báwo ni wọn sọ̀rọ̀ lá ẹ̀yà ara ṣáàtì tó ẹgbọ́ pa wá kò ṣe àbí ìgbésẹ̀ ìjọba ká ní ọ̀rọ̀ kìíní kan làwọn gbọ́ wá kí ni mo sọ bó ti wá sọ à ah, ṣé kí mo sọ nù. wọ́n yẹ mo á fún ọlọ́gbà pé ọlọ́gbà kí ní ilé ní iṣẹ́ kóòtù yẹn wọ́n ibi tí mo sọ̀rọ̀ pẹ̀lú yẹn kóòtù kà kóòtù rẹ̀ kó tẹ̀lé ìfún ẹgbẹ́ àtẹ̀jẹ̀ gbogbo ọlọ́ọ̀sẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ gbogbo àwọn tọ́sọ̀ lórí ìbọn fún ìmọ̀ mi ò mọ láti ọ̀sẹ̀ ní ìdúró ní àlàkàtìlẹ̀ yẹn kẹ́kẹ́ bí ọmọ ẹ̀rẹ̀ bá èyí náà bá ti sọ yẹ̀wò tọ́wọ́ kọ̀rẹ́tì gbà ó sì kọ̀rẹ́tì ìwọ náà sì mú láì dàbí sọ táàmọ́ bùnmi ní ebú yẹn ìmọ̀ rẹ̀ ìgbẹ́kẹ̀ tó bá tí mo wá tó wá sọ fún wa ó pọ̀ ó èyí tá lọ ní prógámù yẹn prógámù alẹ́ yìí àti wá ti tán wọn sọ fún àwọn bọ́dà tó gbé mẹ́jọ kan fẹ́ kámẹ́rà wọn pé wọn láti pẹ̀lẹ́ sí i gbọ́dọ̀ wọn ni wípé monday ìjọ yẹn mi ò fẹ́ kó tó di friday sẹ́ni tó ìpínlẹ̀ ìṣòwò ti lọ fẹ́ ra mọ̀lú ó ti ra mọ̀lú kan tó ti fẹ́ ìtàn ìfẹ́ ẹni tó ti dé yẹn kú lórí ìgbà tí yẹn bá tó ó rán pé ó sí ní èrè friday pé ẹ̀ lọ́pọ̀ mistake ni kí yóò àwọn máa ṣàlàyé nígbà kí yẹn sàkọ́ dọ́dọ̀ ó sí lálẹ́ ìfẹ́ tó gùn rárá tó whatsapp fún aláàbò tó sẹ́ndẹ̀ owó ìyù mo wà ló dégilé yẹn tó mọ́tò wá sẹ́ndẹ̀ ìgbà tó sẹ́ndẹ̀ tán rí aṣọ tí mo ń jẹ́ kejì ni mo tó kọ́ tó ní ìgbà tó ní so wọ́n fi léyìn túmọ̀ sí bóyá àwọn èèyàn tó bóyá wọ́n ti ń sàwọn ohun ìgbọ́ wọ́n gbà tó sàwọn agbọ́ náà gbọ́dọ̀ not what happened really what happened ó ní wípé èmi tí mo sọ tí mo sọ pé èmi mo sọ ọ̀rọ̀ fúnra mi tí mo sọ pé a lóòótọ́ ọ̀rọ̀ yìí mistake mistake ńlá ńlá sí èmi ò gbọ́dọ̀ wà kì í ṣe pé mi ò mọ̀ fáwọn àkàn bẹ́ẹ̀ náà sọ bẹ́ẹ̀ ìfá ti tó gbọ́rọ̀ ẹ̀yìn kankan èyí gbọ́dọ̀ èyí táwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà sọ yìí òun náà ló sọ pé minority opinion mo lè sọ yẹn pé ẹ̀kọ́ kọ́ wọ́n yẹ sẹ́kì fẹ́ níwọ̀ wípé màá tó fi hàn máa fi justify position tó pé èmi ṣe mistake débẹ̀. tó padà gbọ́ nǹkan tó wà nìkan náà ò tó bá ti pé afẹ́sọ tó tóbi náà wà kọ́lá kò sì kò rárá. sẹ́yìn sáà kò sí lẹ́nu ẹ̀ńdọ̀ ìwà mẹ́wàá ẹ̀ńdọ̀ wà lọ́wọ́ lé ìyàwó ìṣù wà wọ́n wípé màálù lè má tó ọdún méjì hmm? ṣé o pàdé ẹ̀yìn nígbà ìdáhùn sọ̀rọ̀ pé bóyá wa àwa wa àwa rí then ẹ sọ pé the brother then the sister and then it's not true at all. Hmm? Not true at all tó bá ṣe ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ́ọ̀dì bọ́dà ló bá pè mí ní òsèlú mọ́ pé mí àní ní òsì gbọ́ nǹkan sẹ́ni náà wí pé ètò sọ ọdún náà sọ lẹ́yìn ìtàn ni mo tó gbọ́ pé ah, wọ́n bá dáa wọn tó wọ́n tó àmọ́ náà ní ìmọ̀ àmọ́ náà àwọn òṣèlú ṣe kúrẹ́ nìkan and uh, ọlá àlá bí o ṣe mọ ń gbìyànjú tó kò sí ẹnìkan tó bá sọ̀rọ̀ ọ̀kan tí mo bá gbọ́ mọ́tà outrage tí mo bá mọ̀ kó bá wà lápọ̀ọ́lẹ̀ tí mo bá mọ̀ máa pọ́lẹ̀ ká àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò pọ̀lẹ̀ sọ̀rọ̀ sẹ́ni tí ò lè ṣe mistake ní ìpínlẹ̀ àmọ́nà ní ìmọ̀ bóòlù àmọ́nà yìí. anáfóònù máa ń pè sọ wípé àníbìsọ́lá àlọ́sọ́lá lọ́wọ́ káàrọ̀ tó ń gbọ́dọ̀ ìlọ́sọ́lá káàkiri ṣe é à làkàtà màkàtà. pé áyà tọ́lọ́run sọ nù kọ̀ọ̀ránì tí ọlọ́run sọ fáwọn kó sọ fún zayt tó ẹrú tó sọ sọ fáwọn kó sọ zayt ó lẹ́wọ́ ló tó sọ fún zayt pé láti bẹ̀rẹ̀ ọlọ́run ìyàwó ó ti sí bá nàbí ìwí wípé a ah, ó sọ fún zayt kó hó sí ìyàwó wà tó fi sí wọ̀tá ṣàtìyànfà ń páyà àwọn èèyàn fífí ní ó sọ ọlọ́run ha pàǹtà àṣà lẹ́yìn ìtẹ́jọ náà sáyà ìkàlẹ̀ tó tó báyìí pàdé sàbá wà fífí ní ìpàkọ́ ọmọ ni èyí tọ́lá ti ń bá bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ gba ẹmà tí ẹ̀rọ gbẹ̀dọ̀ ọwọ́ àfi pamọ́ ní sọ bí káàkiri ṣe rí pé láwùkánà lẹ́bí ìsọ̀tún làkàtì náà ṣe é hàn làkàtà màhàbì tó bá ní sọ́wọ́n bá ti kéka pàpàrọ̀ yìí ilé ìwé tó ń pamọ́ tó lọ pẹ̀lú pé ètò ẹ̀sìn àbá àbú ànábì ọlọ́run táwọn àfa yìí mú wọn o ní pé kó o gbọ́dọ̀ fi wọn pamọ́ wàá bẹ́ẹ̀ kó o sì gbọ́dọ̀ sọ nǹkan kó o change péjì wọ́n mọ̀ wúwa lọ rẹ́ bíbọ̀ ní wọ́n mọ̀ wúwa lọ rẹ́ bíbọ̀ ní. ó pàtàkì tó ń táwọn èèyàn wà ṣe pẹ̀lú àfa ní fáwọn náà àti ìjọ káàtì sẹ̀lú rà ló ń tàbí káfà láwọn èèyàn ní báwọn náà èyí sáwọn tó kàn máa ṣe látàwọn fún lánàá

nígbà n'i Steeti mistake lèmi ṣe níbi tó bá mistake yẹn di lágbára ó ní pé mo sọ pẹ̀lú ẹ́ńpáàtì pé ètò wà nù síra pé yóò sínú síra mistake yẹn kì í pé àrí ó wà ó wà kò sì jìnnà wà wà tó ká wà làwọn tó èyí tí ń fi kún o ní pé sábì mọ̀ pé àmọ́ náà nìyí. aláàbò máa ń pa ní ìsìnlá mùsùlùmí ó láwọn àwọn ará yánà àti two thousand four and ninety àwọn ará yánà wọn tó dàbí sọ̀tún lọ wọn sọ fánà tó wà nẹ́bí. ibu asma ana rọ́jú fúlàní yóò àdéhùn náà súnmọ́ ẹ̀sán wọ́n ti fà. إذا أطمعنا رجلا يعلمنا السنة والإسلام sẹ́ǹdì ẹnìkan sọ́dọ̀ wa tí ó mọ̀ kọ́ wa ní súnà àti Islam atẹ́kùn pé ẹni tó sẹ́ǹdì wa yóò lè kọ́ wa ní súnà àti Islam. sẹ́ni ọ̀pẹ kìí ṣe mọ̀ nìkan lè ẹbí ń já apá anásìmẹ́fà afáàfà afáàbíyáde àbí òbẹ́ìdà ànáyìí wa gbáwọ́ àbúrò ìgbéra lórí jàrá mu ànáyìí wa ní àádá àmínú àbí òkú haza aminu adìkùn nínú àlùkùnmọ̀ ẹni yìí òun lọ gá àwọn táwọn àtọ́sù ọ̀jà bí òun lúwẹ̀ lálé rán wá sọ́dọ̀ yìí ìtumọ̀ ní pé àmọ́ náà ni in tí ò bá mọ́ yìí sọ in tó bá mọ́ kò ní ṣe yìí so yóò á lémù náà làwọn wí ìtànàbí sọ pé tó fipá bó bẹ́rà ó jù gbé àádá àmínú àbẹ̀sọ̀ tó àmọ́ náà lè mọ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó kọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni tó ṣe pé ẹ̀ẹ́dẹ́ kò mọ̀ ọ́ kí ni wọ́n pa transcript tó ń bá lọ kó ṣe lóko nígbà tó ń bá tó ń bá tó ń bá tó ń bá tó nítorí àti mo fi ń sọ ni wípé ni ìmọ̀ lọ́dọ́ yóò sí ìdájọ́ ìfọ́lẹ̀ ìdájọ́ téèyàn bá bí ní ìkàǹkà tó ìlú sókè téèyàn bá ah, wọn lágbára tí wọn rọlù báyìí máa fẹ́ mi. àmọ́ alhamdulillah mo dúpẹ́ tó tọ́ ọlọ́run ti parí ọ̀rẹ́ báà mi tẹ́kí ní àbátan ló náà kọ́ ìdájọ́ máa mú ọba tí mo sọ fún ọ̀gá ní correct ọlọ́run tó fún gbogbo ìwà ṣe àmọ́ incorrect náà ta ipò ọmọ àrà no matter what in the brother the speaker yẹ ti wà fún lòdì. Wallahu So, question aláwọ̀kọ́ ni pé àlùwítì pàpọ̀lọ́ pé ó wà ní ayé tó wà ní kàdí náà pé lọ́la àwítúrú ìbọn yóò sọ táà lè pé ọmọ bẹ́ẹ̀ táà lè pé abdul wò pé nígbà tó lọ́wọ́ bá bẹ̀ táà lè sọ fún àgbègbè ìwà bọ́lọ́wọ́ bá ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́wọ́ ọba tó bá pera rẹ̀ pé káàdì náà bá pé yóò kọ́ rẹ̀ ní o ọgbọ́n yóò kọ́ rẹ̀ nǹkan mí ìlẹ̀ tọ́lọ̀ bá gbòòrò ní ara rẹ̀ kò tí kìí so pọ̀ hmm? nǹkan mí ìlẹ̀ tó ń sọ ó wá nínú tẹ́ẹ̀tì tó jọ ó kọ tí èso pọ̀ àmọ́ ru àlùwítírù ti má tọ̀sí pàápàá tó jẹ́ àtúwà àlùwítírù ó kọ lọ́nà nígbà tó bá fẹ́ jẹ́rẹ̀ lẹ́yìn kejì wá ní báwọn ó kọ̀ ara àwọn ọ̀sán ìṣọ́lá ọlọ́run bá ní pé àdúgbò tí mo fi sínú ọlọ́ àjẹmí ìṣubú ìjọba sínú ọlọ́ àjẹmí ìṣubú ìjọba tó jẹmí ìṣubú ìyẹn lọ sí Abdul jẹmí ìyẹn lọ sí jẹmí ìyẹn lọ sí Muhammad jẹmí ọlọ́run bá jẹ́ bẹ́ẹ̀ yàrá ìjẹ̀rà mọ́tò ọlọ́run bá ti ń tí ọ̀rọ̀ ẹ̀dá ọlọ́run bá ti ń tí ọlọ́run bá dìgírì tiẹ̀ àti ìròyìn yóò fẹ̀ lù yánìkan ìsọmágbèsàn rí bá ọ̀rọ̀ pé abdullahi náà ọmọ àtàbúrò rẹ̀ náà ọmọ lọ sọ́jà pé pé ṣé a sì lè máa ṣe lásìkò yìí ìgbàgbà lè ṣe wallahu alam èmi fẹ́ ká gbọ́ àbí fi iye lọ́nà mi lọ́tẹ́ ìgbọ́yé ń bẹ̀rẹ̀ ní wípé àmì sọ́lá wa sọ́lá ó sọ fún wa wípé habul liqa sallam lórí ilẹ̀ ibi táwọn bá fẹ́ràn lórí ilẹ̀ ní masajidu masalasi gbàgbàgbà gbọ́ sí ní ìgbàgbé ìjọ ibẹ̀ ní òdòdó àjọ lọ. dẹ́ hmm? lórí ilẹ̀ àjùtọ́ náà ọba tó jẹ́ pé òun ló wọ́ sí ọ ní àlàfíà ọjà kì í torí ìgbàgbà kì í àwọn ọmọ nìkan àtàjà kì í bá àwọn àti àlọ́jà àmọ́ ọjà tó ń pè ní sáńdà kalẹ̀ fún òun ni pé bó láti kà oríṣi àwọn kalẹ̀ tó máa pariwo ìwé rántí ọlọ́run ìwé ọlọ́run níbẹ̀ so àlẹ́bí kan ó kàn bí ó kàn báyìí láàrin ayé bíbẹ́ pé ìrántí ọlọ́run ló wà fún àtàyé bíbẹ́ pé ìṣèyí ìrántí ọlọ́run ló wà fún so irú bí tí ìrántí ọlọ́run á pè ní kí ni màkàlù dàbò àyè bí táwọn èèyàn ń tẹ̀sán sínú ara orin tá a ṣe fáwọn èèyàn tó wà lọ́jà ní pé agbẹ́mọ́ bá ń lọ. ara orin tá a ṣe wà lọ́jà ní pé agbẹ́mọ́ bá ń gbọ́mọ́ wọn. tí wọ́n bá ti lọ́jà ní lọ́jà títí tí o sílẹ̀ bá tún lọ lórí ẹ̀rọ ọ̀ṣun náà bá pẹ́ lú. Ah, ara orin tá a ṣe fún ọ náà nù. ara orin tá a ṣe fáwọn tó wà lọ́jà ní pé ẹ̀sùn ṣe bí tí júmọ̀ ó fi súnmọ́ fún ọ. tí ì bá síbẹ̀ wọ̀nyí wọ́n gbàgbé òun lẹ́sìn pé nígbà tó wọn fẹ́ sọ̀rọ̀ ìrántí ọlọ́run nípa júmọ́ ó sọ papọ̀ ní ibi ìdánilẹ̀ tó sọ̀rọ̀ fún yorùbá pátá lọ́dà ló ìfẹ́ ẹ̀sìn tó àdúrà rẹ̀ kí ló tẹ̀lé bàtà ìlà dìkìrì ìlà dìkìrì ìlà ní ìfẹ́ lọ bùbá ṣe é dábàá dìkìrì ìlà nílẹ̀ kí ló tẹ̀lé bàtà ti sọ̀rọ̀ láti bàtà ti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ torí ìrántí ọlọ́run kí wàá ní sàábé méjèèjì ìfẹ́ ṣe oníṣẹ́ ẹ̀mẹ́jà pààrọ̀ ọjà lẹ̀. àwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìṣèlú kò ní wọn ti pé ìjà kankan ó fi ẹja lọ́bẹ̀ káàkiri àlọ́ ọ̀pọ̀ wọn àti àìníjà lọ. tó ẹnu òkè ní ṣe ní pé títí ká pẹ́sẹ̀ǹtì gangan ló ṣe ń bẹ̀ ju bíi pé ká àwé sí wọn ká àwékẹ̀ ni tó bá ṣe é sára sábà bí àwékẹ̀ wọn òun náà ló pé mọ́sálásí tó wà lóde ọjà ìbẹ̀lẹ̀ tí a náà sọ àwa tá a wà lọ́jà o ẹ̀nà ọjà gbàgbé òṣèlú gbàgbé wọ́n fẹ́ àwékẹ̀ wọn kìí ṣe kí káfíńtà ẹja wa lọ sọ́jà ẹja wa lọ sọ́jà súnà wa ni ẹ̀nà tó fà Àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ fiscal market fẹ́ ẹ̀sọ̀ ẹ̀rú ìgbà abala àti tó ní virtual market. Ẹ́ so now kíláàsì tí bá kàn ìsìn fọ́ọ̀mù bẹ́ẹ̀ ni. Tòkò ẹ̀kọ́ mi bá kàn ṣe èso. Bàbá tó ṣe yẹn náà. Ìwà gbọ́ pé ọ̀gá súnà ọjà ti lọ kí èèyàn dọ́jà ni. Àbí kó bá ti dọ́jà máa sọ̀rọ̀ àbí kó máa dọ́jà ọ̀pọ̀lọ̀ níbẹ̀. Tòkò ẹ̀kọ́ náà ní ìgbà náà ló ń gbà náà lọ́pọ̀ tẹ́lẹ̀ ọkọ̀ òní ìgbà gbogbo a àwọn ọjà tí èyí tí ìrùn kan tẹ́ẹ̀tẹ́ máa lọ sí láàpọ̀ ìjọ. náà ni pé bá kírun pé ẹ máa kírun ẹ máa kírun ẹ má yẹ láti báyìí. náà ń ṣe ní àjà tí ò a ti ṣe pé ní akọ́mọ́láṣí fún àwọn tó wà lọ́jà ẹ jẹ́ kí àwọn tí wọ́n wà mọ́sálásí ká ìfọ́ọ̀mù. ẹ ti ṣe báwọn because láti bàbá àti ilé ìrìn kò sí mọ́sálásí lọ́jà ara orí táwọn ti fún wọn láti ọmọ tá a fi sùn. bọ̀dá wọn sábà mú ìfún wọn fẹ́ wọlé báwọn èyí tí mo bá sọ fún bóyá wọ́n bí ẹgbẹ́ wa ní kẹ́ẹ̀. Abdullahi

ìfá àti ìfọwọ́ kí náà yóò sọ tẹ́yìn bá wá kí náà yóò sọ pé lágbájá jájọ lọ sọ́jà ẹnì yẹn wá ń sàlẹ̀ ìgbà ewó lọ́jà lóde àníwá tá a fẹ́ máa lọ sàmẹ́ náà ó sì ń ṣe ọ̀bá yìí fún ọ̀kan ká náà tàbí ànábì ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ oríṣi káyé ọwọ́ alẹ́ tó bá gbé tàbí lẹ́bi gbọ́ngbọ́n gbọ́nà ọmọ tó wà fún ọ̀gá yà lọ sọ́jà táwọn á gbọ́jà gbogbo èèyàn tó bá wá pàdé lọ́jà ló sálámà tó sálámà ni mo ní ọ̀sẹ̀ tó sálámà tó já lọ tó lọ sálámà tó rà lọ́sọ̀rọ̀ sún náà sún náà so àdéhùn máa bàbá máa rí so tó bá lọ sọ́jà lọ́wọ́ àtàlámà fún àtàwọn wáyé ọlọ́wọ́ sọ fún ìyá sọ pé àtúnlọ́jà pé wá o ọjà ọjà lè tà ní títà ní kẹta ọ̀lẹ́ tà yìí ó sọ fún ó láwọn wá dé ọjà ìjọba ní ìpèsè rí àdéhùn ìṣẹ́mọ́tò ní ìpàdé àwọn ọmọ ẹgbẹ́ ọwọ́ ni ètò òun fi di ẹ̀rọ fún ìjà nìyí gbogbo èèyàn tó bá ní wọn pátá ìjọ sálámà tó pàdé tó ara dáadáa báwọn fẹ́ ibi tàbá jòkó sí bíbá ìlú làjọ ìgbà alága sálámà ẹgbẹ́ a máa wá àwọn bá sálámà kíkà ìgbà nígbà pé ápù sálámà lẹ́yìn bó ti dé òun ló ṣe dìlí jáde olóṣèlú náà bẹ́ẹ̀ ló rí nígbà táwọn àwárí tàbí àwọn kan náà já wọ́n ti kọjá ló sọ láwọn báwọn lọ ló sọ láwọn báwọn lọ tí wọ́n báwọn tó àwárí tó sọ láwọn báwọn lọ. ọ̀nà kí ló dé òun sọ láwọn fún òun sọ láwọn fún wọn sójú bẹ́ẹ̀ ìgbà ọrú ayé àlàsọ̀lá tó máa fẹ́ kí wọn tó ayé àlàsọ̀lá àwọ̀ wọ́n ìgbà ọrú ayé àlàpọ̀tù àfíríkà pé wá pààyàn àmọ́ àdúgbò ilé tó rí pé àlọ́ fàyà kákúmọ́ jìbì sálámà kò tó má dọ̀dọ̀. ọ̀la àná tó bí àwọn akẹ́kẹ́ ń fa pípò sí làwọn ìlú sálámà nítorí àwọn iṣu kan tó èyí sálámà lọ lórí ẹ̀. gẹ́gẹ́ bí mo sọ nígbà máa lò fún náà mà ní pé sálámà lè fún ọmọ tó mọ̀ àwọn nísìnyí báyìí èèyàn wà sí kó sálámà sẹ́ni tó kí bẹ̀rẹ̀ tó bá lọ ṣẹ́gun ọmọ pé òun ní ìsinmi ọ̀ mọ́gbọ́n fi tóun tó bì lọ́bì ṣé yóò dáhùn àbí kò ní dáhùn tó kí nípa ìṣe kílẹ̀ ẹgbẹ́ nípa àti iṣu bí sàlámù bá yọ kó o ti ayé ẹ̀ pé wàhálà ló ọlọ́pọ̀ yọ wá lu wàhálà ọlọ́run àlọ́ tuntun dáa ní ṣùgbọ́n táwọn ọ̀nà tá a ti ṣe tó wà fọ́ ọ̀pọ̀ ẹgbẹ́ máa bá gbá ń bẹ̀rẹ̀ àwa náà nípa ayé tẹ̀lé ìgbà wa púpọ̀ kàtà fóònù wa bẹ́ẹ̀ tó lédè kẹ́nà àwọn èèyàn lójú àwọn èèyàn sọ̀rọ̀ so ọ̀rọ̀ mọ̀lú àti ìràwọ̀ nípa àtọ́lẹ̀ ìjọba ti sọ ibi tó bá ṣe é pé àwọn èèyàn bá mú tó méjì ọ̀rọ̀ mi the minimum ten kọ̀ọ̀kan lé ní kúbẹ́ sílé yálọ́ bá fẹ́ pa àwọn ọmọ àti bọ̀ kì í ṣe àwọn ọmọ pọ̀ ìgbéwálé adarí ti rẹ̀ nígbà lábájọ́ ò dáwó tó bẹ́ẹ̀ tí ò bá ti dáwó tó bẹ́ẹ̀ o ẹ yá àbò lẹ́ran ni o kí tiẹ̀ náà fi jẹ́ one over seven gẹ́gẹ́ bí pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ bá dámọ̀ nílùú ẹlẹ́ ìbáìtẹ̀ ló bẹ̀ṣẹ̀ so ẹ má fowó pin tí ò ní fi tó one over seven fẹ́ mi tí ó sì pé ilé yá lóògùn lẹ́ka bọ́tọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ràn láàrin òtúwàlà bikin kue banyak tinglia. Amin betul aja lihat. Oh, nah. So àwọn tí àwọn tí wọ́n ń ṣe irú níjọ ọdúnmá àwọn òṣìṣẹ́ pé àwọn fẹ́ jẹ́ ọṣà láwọn fẹ́ jẹ́ security. Bóòlù àti sọ̀rọ̀ fún wọn pẹ̀lú ìmáàmù ṣe púpà lọ́wọ́ fún wọn sọ. I think I can answer question really fast. But unfortunately, I don't think any tápù ẹ̀ bí àlàkùnrin àtọ́wé tó bá tó ìtọ́ ẹni ìgbàsọ́wà ìsìn ṣe rí ní Islam tọ́lọ̀ ọba àbí tọ́lọ̀ ìsọ̀tún àbá gbé ìkàjọ ìbàkalẹ̀ sí àwọn tó bá ṣe ipá àwọn ní ìbàdí sí ìdájọ́ tó hó hmm? ibi táwọn ń dì mú nígbà ní àlèkùn dúpọ̀ dájọ́ fáwọn yàtọ̀ sí àwọn ìyẹn ẹgbẹ́ fún ẹgbẹ́ ìdáná tí mo bá bí ní ìpè ìpè ìlànà ìyẹn náà fúlà ibo ló ti ọlá kẹyìn ìyẹn náà fúlà ṣé ilé ni àtúntà ìyẹn bí ẹ̀ bá fẹ́ ẹgbẹ́ láta ìpàdé ibo ló ti ọlá kẹyìn ti kí mọ́tíláṣí ni àbílẹ̀ ilé àyè wọ́n á dì nǹkan lẹ́yìn náà tó tún máa gbèrò lára ẹni lórí láti ẹni àbájá rẹ̀ ti yọ òun náà ló sọ fún bá àbájá rẹ̀ yọ máa gbìyànjú pé òun wá ní ẹsẹ̀ òun tó ń wá pè rẹ̀ wọ́n á dá àmọ́ kò ní nítorí pé gbogbo ilẹ̀ yìí náà wà lẹ́nu lórí. wọ́n bá fa ọ̀dọ́ lọ àbúrò wọ́n bá ti pẹ̀lú ìwọ̀n ìmọ̀mọ̀ yìí. ẹ̀gbọ́n mi ìwọ́n bẹ́ẹ̀ náà ni rìsítífẹ́ máa lọ. àjọ máa sọ wàlá ọlọ́run kí àwọn abẹ́ ìsìn o fẹ́ tó kẹ̀kẹ́ tẹ́ ẹ fẹ́ ń wò pé lọ́yà ẹ máa wá kíní tuntun sí i. mọ́sálà ni ibùdó pé ní àjọpọ̀ láti lọ́sẹ̀. ibùdó pé ní ni àwọn tó bá ṣe pé iṣẹ́ wọn ó bá ní bá ń gbé iṣẹ́ àwọn tó ń jọ́sìn gbó. ẹ gbọ́.

ẹ̀dá lọ sí wa àwọn nǹkan mẹ́ta wọ̀ wá kírun ẹ̀dá lọ fún límọ̀ ní kéde náà fọ́ ti pẹ̀lú àwọn ìdúgbò mẹ́. pé ànábì yóò ànábì wa ní sọ́kà tó wò fi ṣe ni pé àtàwọn fún ọ̀wá sí ìdí kálọ̀ ìlú ilé wọn ná àwọn nǹkan mẹ́ kó rẹ̀ tù sílẹ̀ obìnrin wa ilé ìjọba rẹ̀ alárẹ̀ rẹ̀ kí ni ìdúgbò ń ṣe. bọ̀dé bá kàtàkì náà ti rò pé òun lè pé kápẹ́ rẹ̀ káwọn tó bá fẹ́ràn ẹ̀dá lọ nǹkan mùsùlùmí nínú àwọn tó lọ ìyẹn jù wọ́n tó ń gbó òdìbẹ́ bá a bá ti ń kírun náà ta aláwọ̀ àgbà pé without them àwọn èèyàn yìí wá nígbà without them ó jì kan àtàwọn bá ti síbẹ̀ yẹn bá wà ìdájọ́ ẹ̀ náà àti àìsàn. so ẹ mọ bá ti mọ ìwà mú sí gbà fáàjẹ security kan máa ń jẹ bọ́dí àwọn aláṣẹ òun àjọ ọlọ́pàá ti méjìjúmọ́ ẹ̀yìn tó ti mọ sí kí ni tiẹ̀ wá ṣe yí pé lóòótọ́ security ìlú àti sọ́ọ̀tì gbogbo wa làwọn náà bá gbogbo ẹ́ fásitì báyà làwọn ṣe bá yóò lé pèsè ẹ̀sán ṣe bá wọn ni pé ẹ máa change àwọn náà káàkiri àwọn àríkíbà kí nígbà mi káàkiri àwọn àríkíbà ìkàbẹ́rẹ́ náà ṣe nígbà mi. concept yìí ẹ rí i pé modern time wọn mú làákùn làákùn ní potential service. pé dọ́kítà yìí máa ń sọ bó kí dọ́kítà kan wà ní ìfàyà service wà ní ìmúbalẹ̀ ẹ̀sì ìgbàlódé tí wọ́n bá pèsè àmì ìdí gbogbo wa jáde fún gbogbo àwọn òun níbẹ̀ báyìí wọ́n gbogbo wa jáde gbogbo wa táǹkan òun ò síbẹ̀ ọdún ìgbà náà lọ́wọ́ mi tó fẹ́ tẹ̀lé sojú bá ti wò ó fẹ́ ní ìgbà tẹ fún àwọn báyìí especially nígbà tó fi ń ṣe é pẹ̀lú mọ́tíláṣí ni wọ́n wá sí ta mọ́tíláṣí àwọn tí ń bí ìpẹ́pẹ́ lọ́rùn ìdájọ́ ìròyìn ti bá àwọn ìgbé kásá so láti gbogbo ta nílé òun ló dá akátì tàbí ní ìsọ́lá gbogbo àti òun akátì tí ì táwọn ọmọ kékeré pọ̀ọ̀pọ̀. Nígbà tí wọ́n fẹ́ ní ìdí ń bẹ́ẹ̀ jẹ́ ìfọwọ́ jẹ́ sí àbó jẹ́ bí eríjálà àti àtijọ́ sí mi. Kẹ́ni tó bá ṣe pé òun náà bá ní ẹ̀yẹ ìdíkébí bọ́ọ̀lù ìbámu. Bọ̀ kìí ṣe nírú òṣèlú ìbẹ̀rẹ̀ náà ti pátá rẹ̀. Mò ń sọ ọ́ ni, pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibi tí wọ́n lọ kéèyàn lọ. Bẹ́ẹ̀ni nípa mo ti ẹ̀ máa ní ẹ̀. Àlẹ́ pé òkè ọ̀lẹ́yìn ẹni kí bẹ̀rẹ̀ òkè ọ̀lẹ́yìn a ní ànágbè mi kí obìnrin tó fi mẹ́sìsì náà jáde. Òun náà sáà nínú àrẹ́bìnrin tó jáde àrẹ́bìnrin tó wọ́n fẹ́ràn ọ̀gbọ́n kí ló fà wọ́n pé yẹ̀ṣọ́ àti ìfọ̀yẹ̀ yóò lè ní ẹ̀ṣọ́ òòlù tọ́lọ̀ kí wọ́n wà bẹ̀rẹ̀ rẹ́ka ọ̀pọ̀ àpọ̀ púpọ̀ mùsùlùmí ni ó tóbi ju pé ìrún ta fẹ́ lọ kí lọ in fact táwọn èèyàn bá gbọ́ yé báyìí nígbà tó ṣẹlẹ̀ lóyè ṣé àwọn ọmọ sọ pé téèyàn bá ti lọ sí ìdè yẹn lọ sí jùmọ̀ àbí bá sí ìdè àti jùmọ̀ bá papọ̀ ní ma lọ sí ìdè yẹn lọ sí jùmọ̀ kó kàtí ìlú nílé àbí bẹ́ẹ̀ ni ó sọ ó sì kọ̀rẹ́ àbúṣe táwọn èèyàn bá gbọ́rọ̀ ní ìdè yẹn dáadáa kò ní lọ ní tòfin ní lọ sí níbi násílà níbi àbí ní bọ́ọ̀lù àyàn ní júmọ́ mo kì í ṣe násílà gẹ́gẹ́ ní ìjì ìkújọ ní àpọ̀ ní gẹ́gẹ́ ní ìjì ó gbé ẹgbẹ́ ìdí násílà náà ìdá ti rí orí pé ìkójọba pọ̀ ní sẹ́sílẹ̀ ẹ̀yìn orí pé tó pé nọ́mbà káàkiri ń kí júmọ́ àpọ̀ bẹ́ẹ̀ láti fi ti lọ láti fi ti lọ gbọ́bí gbòòrò náà ẹ̀yọ́ ìgbé nígbà tó ń gbé níṣẹ́ wọ́n tó akọ́pọ̀ ju ìdí lọ ní mẹ́ta ní mìíràn ní dọ́tà gbọ́nà kò kẹ́kẹ́ sí ìdí rárá kò sí òun máa pẹ́lú àìsíkọ́ ó tó. so àwọn ẹ̀rọ nǹkan tó wọ́n fà wá fún ìka fún mi pọ̀ ni kí ẹ̀sìn kò ní irun gẹ́gẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àkàkọ́ ló yẹ ká kó jọ. so lẹ́ẹ̀dì rí kẹ́sìn bá bí ní ìsìn pé ìrún yìí náfìlà ìrún júmà ọ̀rọ̀ yẹn ni àdúgbò bọ̀ tí ọdún mẹ́rin sọ̀rọ̀ àyàn kó bèrè tí ló tó dọ̀rọ̀ àyàn kéjì yìí dọ̀rọ̀ àyàn kó bèrè. ìtumọ̀ ẹni pé half of population obìnrin jẹ́ nígbà ìgbà population ẹ̀ jáde jíjáde yẹn papọ̀ yẹn ó wé dáadáa síbi ìdájọ́ yẹn àmọ́ kan lásà tó lọ. ẹ̀ bá ti ẹ̀ nígbà tó ń rí mi wọ́n ṣe kàwọ́ ọmọ wọn. ẹ mọ́ gbàgbé sẹ́ni tó tàbá tó sọ̀rọ̀ nọ́mbà àmọ́ nǹkan ti sílẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni a nù bó ṣe rí ibi tẹ́sí mọ́ láyé ànábi sọ́lá rẹ̀ wà mọ̀nà sì ọlọ́run ọba ti sọ ayé àpékèké bíi ọlọ́run sọ pékèké láàbùdá ti إذا جاء المنافقون قالوا نشهد إنك الله والله يعلم والله ما ذلك الله àwọn ọmọ rẹ̀ yóò fẹ́ ìyàwó yóò tún fowó mùsùlùmí ọmọ tó bá tàbí ọkọ̀ aráàta ń kàbàlà wa nọ́mbà káàkà máa wò bá káàkà máa mọ̀ pé à tó bá padà yẹ wò ògbé ìgbàgbà kì í ṣe nọ́mbà ó wà tó tó bá ti ọ̀rọ̀ nọ́mbà a sọ̀rọ̀ pọ́lítì olùgbéga nígbà àlò ó tẹ́ sí mọ̀ ní tó ń bá bí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dá kan bá mi wádìí kí ni population of mùsùlùmí àgbẹ̀ tẹ́ bá àwọn ọmọ ẹ̀yà ní ìbẹ̀rù nọ́mbà bàbá sábàbàrà wá dé pé ilé yìí kò sí kò sí ẹnì kan sani kó lọ kọ nọ́mbà wọn sí àgbáyé kọjá wọn lè kó nọ́mbà wọn là ní kárúgbó jáde fọmọdé jáde tẹẹsì sìmẹǹtì ti jáde ìwọlé wa arúgbó fèsì ìgbà náà ìwọba tó yọ nọ́mbà jẹ ní. so sábàwò gbígbà káàdì rẹpẹ gbà káàdì béèrè láti àwọn kálàfù ẹ̀ẹ́dẹ́ kí ìdí ọ̀nà méjì ẹnì kan tó bá ní ìdí kejì àtọ̀ sí aláfẹ́ sọ̀rọ̀ because wọ́n ti mọ̀ pé àtẹ̀lé ní ìbáwọn àwọn náà ti try wọ́n lè tẹ̀lé gbogbo tó rọrùn báwọn nígbà tí pé abámọ̀ ẹ̀ sọ ìdí gbogbo olúmọ̀ sọ o ẹ òun gé kí nǹkan tí sọ̀rí àfẹ́ gbà níbi tó jáde aláàbẹ̀ tó rí bẹ́ẹ̀ máa ń wáyé ó ní àwọn kan lé àwọn apá àtàwọn olóbìnrin rẹ̀ wọ́n láwọn mo lè fẹ́ tú ọ̀dún tẹ̀síbẹ̀ rẹ̀ fún mi. ní pé kálá fẹ́ kí ìdí àwa wo pásítọ̀ báyìí pé àlẹ́sọ̀tọ́là ó máa ń yára dé èjì yes confam wàlá pastor time but that time ó wà extended àsìkò ìdì làkùnbà tó wù bá ti yọ tó ti ga sókè àtòjò ha títí di zoro time but àlẹ́sọ̀tọ́là yára pastor kan àwa ṣe yára ti nítorí ó yára ti gbogbo nǹkan yóò pèsè rẹ̀ àlẹ́bí náà wá ní obìnrin jáde ó ní ẹ̀jẹ̀ jáde ìṣe ní jáde àbí ìwà wọn yìí àlẹ́ ìwà sọ pé sáà fífẹ́ jáde nígbà tó bá ní sọ̀rọ̀ pé kán lè wítínẹ́sì oore àtàdó àwọn mùsùlùmí ẹwọ́dù kán lè wítínẹ́sì tẹ̀ bá balance méjèèjì papọ̀ tó bá sọ pé sáà sí ní ìdìlágbò méje ìyẹn díẹ̀ yóò bá wítínẹ́sì ẹ̀ kò lọ bí sá ẹ̀sẹ̀ bí sá ẹ̀nà èyí nígbà tá a ti kó bẹ̀ kó ṣe pé kọ́kọ́ sí ní táfẹ́ káfí pọ̀ yẹn àgbàjù tẹ̀ bá gbé méjì ra wọn. Fáṣọ̀ bá ní kéré lẹ́gbẹ̀ẹ́ bọ́sọ̀dù tá a fẹ́ fi ṣe ìfì káwá sọ ní àtìgbà wọ́n lè ṣe wọn tó bá náà ní mẹ́ta mẹ́ta kọ́ wọn nípa sí mẹ́ta kọ́ kí àwọn tá a fi wọ́n márùn-ún gbà márùn-ún kan sí afẹ́ká a ti kí ìkọjá táì tó bá yẹ ká akọjá ọlá súnà àgbàdo kọjá náà kọjá náà ká tètè kírun ìṣá àti ká pa táìmù ẹ̀fẹ́ yìí èwo ló lọ́lá ta ní ṣe ìwọ náà padà gbé pé tó ẹ̀fọ́ máa pàṣẹ ìlànà sí ní kírun ìṣá pé ẹ̀fẹ́ ìṣe dákò ní kí ní ó dé tó àfẹ́sì yóò wà ó ìṣá ẹ̀ fún ọkùnrin ló lọ sí ètò tó wá ní súnà lábẹ́ ṣe súnà lẹ́yìn tó wá kó bá má ti ta má ti tún lè lè láíláí àti tàbíyìn àti tàbí inú ilẹ̀ tetapi iṣẹ́ eh, àti dirawai ẹja bira wa ìdí ṣé tó bá ṣe pé lóòótọ́ tàbí náà kan sọ àsìkò tá à ń kí jùmọ̀ ní wọn bẹ táìmù wo là ń kí ló before one àbí kí ló tá àtètè tó bẹ̀rẹ̀ sí wọn àwùjọ àti ìwé ìwé iṣẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ táìmù tó lè wá kan pé pàtàkì tá à táìmù láwọn fún àṣà àti táìmù àti táìmù tí wọ́n ti táìmù láti ọjọ́ ìyá ti bá ń bí àwọn ní afẹ́ tó yìí nígbà tó bá tó yìí lọ olùfẹ́ tó yẹ kó ṣe súnà olùfẹ́ á ní ti súnà wọ́n ṣe lẹ̀ lẹ́yìn. àwọn èèyàn ta ọdún fún òṣèlú láti ó fẹ́ wọ sọ ọwọ́ tó ó lọ pẹ̀lú olùhá pé ẹni tàbí bí yẹn dáhùn olùhá ẹni tó kẹ́ẹ̀kan ó mílù kọ́ ọ̀sùn mílù kọ́ ọ̀sùn kò ní pẹ́ ju kò ní yá ju táwọn gbogbo yẹn pọ̀ ẹni bọ̀dù tó bá mọ̀ tó bá mọ̀ rírì yóò mọ̀ láti sọ̀tàn gbọ́ tẹ́ bá ti bá wọn dájọ́ tó lọ pẹ̀lú ẹ̀ ní ká lọ sábà lọ gbogbo yẹn jáde lẹ́yìn tá a fún wa bọ̀ ìta bá gbà wọn wá lẹ́ẹ̀dẹ́ bàtà sí ibi ìtọ́ra àwọn ọ̀sẹ̀ lọ sí ti ní ìwà ìwà. ká ló ń tẹ̀lé ọlọ́run ló gba ìlú mi ò kọ́ tẹ̀lé nípa lórí ọ̀sẹ̀ ní ìgbà tó wà. our current situation kò yẹ kí factor time tó tètè fún iṣẹ́ ìpín pa objective obìnrin tó ṣe mẹ́rin tó ń ṣe ah, tóbi mọ̀ ẹ̀jẹ̀ wá dá pé wọ́n ní àwọn pé ọ̀pọ̀ wá ní ìyàwó yín mọ bíbí ìdáadáa ìyàwó yín ọmọ mọ bíbí ìdáadáa pé ó sì gbọ́ lọ́dọ̀ yẹn bíbí ni tòkótò yìí bá bí ma kẹ́jẹ̀ bá ti dá náà ló ń wọ̀bẹ̀ bí sẹ́wọ̀n padà bọ̀ kẹ́jẹ̀ bá wá dá ó wá dúró tó bá ti fọ́ sí i tí ò bá dá kó àzó pé dá kó àzó pé dé ìdájọ́ ẹni ẹni ó máa kí rẹ lọ tọ́kọ̀ rẹ bá fẹ́ súnmọ́ ń bá ọ̀nà kàbá ẹ eh, àmọ́ yóò máa kẹ́ ọ̀hún tuntun ànàmọ́dúnlá lọ́dún kẹwàá ní ìpè páàdì ilẹ̀ kiri kan bẹ̀rẹ̀ ìgbìmọ̀ kò ní dájú tó fọ́tí days yẹn ó lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàn ló kẹ́sẹ́ àdéhùn wà lórí ẹ̀ ẹ̀ àdéhùn náà kálámà wọ́n fà káṣíṣẹ́ ìṣòwò àṣìṣe náà wọ́n dẹ̀ pé observation àwọn bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà kì í ní o pátán lọ́ọ̀dù pátá ọjà wọn èèyàn ń ṣàdúrà wọ́n lé wọ́n gbọ́ fáwọn wọ́n gbọ́ fáwọn alùsùn náà sọ pé ẹ má tún ṣe ájú ọ̀rẹ́mọ̀gbà ẹ ládùúrà rẹ̀ èèyàn tí ń ṣàdúrà kan ní ájò kan kò sí ìgbà ẹ̀yìn tí wọ́n á yọ ájò kó pẹ̀lú àwọn àti ọlọ́ọ̀ta gbọ́rọ̀ pápẹ́ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ní ìlú wa àti bóyá yorùbá tó ń lọ sí. yorùbá ó tóbi lọ́dọ̀ ṣòfin tó ń fẹ́ sí náà tàwídò òbíyà ni ó ó tì lọ́dọ̀ ṣe. àti tàwídò òbíyà òun pé nígbà nínú náà fún òun ti ìka àlàkà tó gbà wọ́n. òbíyà ni bùkátà tí òun ń sọ́lọ́. ọ̀rẹ́ ìjẹun. Roberto, Roberto táwọn kó lọ́lọ́. Òun lẹ́sìn rí pé tábàdẹ́sà náà náà ọ̀fà ní láti rọ́bì lẹ́rù. Tọ́lá wà sáwọn àlejò ọlọ́run náà ọ̀fà ní náà. Wọ́n òbí ìyá ọlọ́run ìjọ náà ti fi mójútó wa kò lèyàn fi ń bẹ̀ lókè ájá ẹ̀dá. Olùyíyà ìjọ náà ọba ọlọ́run wá ní nǹkan tí ẹrú ní láti ṣe kọ́lọ̀ ìtọ́pọ̀ ọ̀wọ́ ṣe fẹ́rú ni òbòbíyà ìṣẹ́ ẹrú ní láti ṣe kọ́lọ̀ ni òbòbíyà yóò bá ọ̀sẹ̀ bá jòjì ayé ìjẹ́ kò òun ò fẹ́ kan gúdù gbélé kọ́lá òta rẹ̀ náà tó kò kò bá mọ̀ òbòbí òkọ̀rẹ́ pé kí ló tó ṣe fún mi náà nígbà àti kèé sọ́lá nìkan ní má lò òta rẹ̀ gan pé òta àbúrò bá lè gbèmí kí ìdájọ́ ilé òun àwọn ìṣe kíní fún. Bọ́lá ti tẹ̀nu, òun náà ló wọ́n lọ́la. Òun lẹ́sìn ìgbé bọ́lá nígbà tí ló fẹ́ ẹ̀dùn kí n sọ àṣírí rẹ̀ fún yín. Bẹ́ẹ̀ tó ti fẹ́ ìdí tí ń fẹ́ ìdùn wọn ní ah, ọba àkálọ́mọ kan tí ó ti rẹ̀ ẹ̀yẹ nìkan kan owó tàn àbá àkàkàdé yìí. Sáà láyé ọ̀hánilá ibi ìwà ló ń ṣe tẹ̀lé. so tóun bá ti wá jó tóun ó jẹ lọ́dọ̀ ọlọ́run wa tọ́mátà wọn kó dàgbà tó lè ní òṣèré níbi ìgbẹ́ ṣé lè wà pé kóun jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ àtọ́lẹ̀ rẹ̀ náà fún ọ̀rẹ́ rẹ̀ wà ó sì yọ ni wọ́n dà wọ́n tún bá a débi pé wọ́n ní ní fámílì àwọn káwọn fẹ́ẹ́ lè jẹ́ ìwòrán ọ̀rẹ́ àtọ́lẹ̀ rẹ̀ lọ́wọ́ lọ́dún wọjẹ student wọjẹ ara wọn kájú tẹ ẹ papọ̀ ètò bá kọ́ yá gbáko. ṣé ẹ rí kéèyàn bẹ ọlọ́run ọba àwọn kan tẹ́ ìjọba ìjọba bẹ̀rẹ̀. kí ló dé tà máa àdúrà pé bóyá èyí tọ́lọ́ ọba fún wa ẹ̀ àtẹ̀kántọ́ ṣé bẹ́ẹ̀ ni tí ó wà láyé ní ìjọba ọlọ́run láyé ẹ bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó wọ̀ sí ju pé ìlú tó ìjọba ọlọ́run ọba gbàgbà ọlọ́run kò gbàgbọ́ àti kọ́lọ́ bá fi yọwọ́ kù lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kan wàhálà ó kú dànù ńgbàgbọ́ rẹ̀ pẹ̀lú kò gbàgbọ́ rẹ̀ pẹ̀lú tí wọ́n bá sọ fún yàn pé ẹni tí wọ́n bá gbébọn sí lọ́rùn kan bá fẹ́ pa pẹ́pẹ́ wa kò ní sọ pé bí ń bà láyé ó oníyàwó ọwọ́ ní ẹni ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlú tó rówó àtàwọn ọ̀pọ̀ tó béèrè ọlọ́run ní ṣé mọ̀ òun ìlú bí ní ṣáìdì. ṣé fóun ò ní oṣù tuntun tó ní wọ́n èyí ṣe ìlà ìdáná fọ́ọ̀tì. kò sí nǹkan kan kò sí pẹ̀pẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ kò sí nǹkan kan tó béèrè tẹ́lẹ̀ ìwà lọ́dọ̀ rẹ̀. pàṣẹ àwọn bọ́wá wà títí ni làmọ́ àrùn náà dínkù ìlà ọ̀sẹ̀ náà àwọn sábà sọ̀kalẹ̀ ló ti ilé ìgbìmọ̀ tá a sọ̀kalẹ̀ tó lágbára náà fi sọ ìwọ wá ní ọlọ́run lọ ǹjẹ́ mi ń wá nǹkan gan ni kò sí ṣé ìwọ lọ́lọ́run ìwọ lẹ́wẹ́ là so àkọ́kọ́ ni pé bọ́ọ̀nù tó ní sọ́nà fúnra rẹ̀ gan àti ó ó lọ́rọ̀ ọba ó kọ́ lọ́rùn ọba tó ta. tó ṣe pé èèyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe téèyàn wá fúnra kéèyàn tó sìn tí ẹ bá ti torí ìkẹ rẹ gan pé ó tó rẹ̀ fún kẹ́ni ọkọ ìdí yẹn kó lọ́kọ̀ lọ́rọ̀ pé ọlọ́run àwọn bá sì yẹn lọ lẹ́yìn kejì omi pé ló dé tó rò pé èèyàn ní ìgbà lórí ìgbà iṣẹ́ Yorùbá ń jẹ́ ọ̀nà nìkan ló ti gbọ́ ọ̀nà lórí. ẹ̀rù tẹ́lẹ̀ wọ́n fẹ́ gbàgbọ́ àti gbọ́dọ̀ owó gbọ́dọ̀ ọ̀nà láàrín ní ni o. bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹnìkan gbẹdọ̀ pé bọ́dà tó bá lè rí orí o. kò sí ẹni ọlọ́run ọ̀bọ̀ òṣèlú òkè rárá ní ìkàkà lábàjá ò lówó yóò wá àfẹ́kẹ́ lábàjá ò bímọ yóò àfẹ́kẹ́ tètè mọ̀ kò sí ìfẹ́ kánú bọ́ọ̀ tó bẹ̀rẹ̀ láyé lọ́kàn fún pété ìbá ti ní yóò àfẹ́kẹ́ mọ̀ ọlọ́run wá ní tó oníṣẹ́ wá jẹ́ fún àwọn oníṣẹ́ wá ṣàyẹ̀ ẹ̀ tó máa pín ẹ̀ tẹ́kẹ̀ ọ̀nà ìyá o ìtura láti ẹjá fún ọkọ̀ fún òdòdó àwọn ilé ayé sábà tí wọ́n á sàn láwọn abẹ́rẹ́ ìdájọ́ àti ìdìwà Thank you. àwọn ilé pẹ̀lú gbogbo láti ìfọ́nà wọn máa ń gbé ní kàkí kàkí àwọn kan owó gàdá owó wọn gbogbo ní ẹni àwọn owó wọn lọ́wọ́ wọn nàìjíríà yìí ti ẹni mọ́tò gbàdúrà wọn ẹ̀yìn àti èèyàn mẹ́wàá wọn àti fàdúrà èèyàn fífi báyìí tó bá fẹ́ lórí ọmọ sí kan olùwọ́ pé bàbá yóò lè ṣe ẹ̀dínká ọlọ́run ọba ní hikma tó ṣe ń pè tó bá ti fi hekima rẹ̀ mọ́ ìgbà wọn sọ á. Ah! bẹ́ẹ̀ tẹ wá láwọn yẹn tán láwọn ń sóògùn pé òun pè nǹkan fi ti la ọlọ́run ní kéèké yẹn ní ìjà ní òsì dáhùn àwọn olè dáhùn àwọn ohun ẹ̀dìtì wọ́n sọ̀rọ̀ fún ẹ̀dìtì ọlọ́run náà Ama di sini mana jadi ini kan ada main cake ni ada. Entah jadi siapa jenis. Entah jadi lagi. Perlu pulang para orang je. Amat di sini beli. Aku jekan. Awal ada alam lep. Lakukan. So lain kalau orang jaga semenjak pemolong. Sudah sudah. Sudah sih. Umar itu bakal yang kau. Okey. Cuba kau yang kau. Okey tẹ́ ẹ̀ bá ti mọ̀ ní òun àwọn èèyàn bẹ̀rẹ̀ sẹ́ni ìyá láyé ogun nínú àwọn tó lówó lágbàáyé èèyàn bóyá wà bẹ́ẹ̀ ẹgbẹ́ tó bá wọn ti lọ ní àtàwọn àwọn ìṣòro àwọn ìṣòro ó ní owó dé owó ti sùn ó wá ní òkú rẹ̀ ó gbóyàn ní ọmọ ní ìlú láti àwọn àkókò lọ wà ó bá wọ́n ní áá ǹjẹ́ ẹ̀ ẹ̀ ọ̀pọ̀ ọjọ́ náà ni owó náà tún ní wàhálà tiẹ̀ ìbá kéèyàn kàmá bí kéèyàn kàn fún mi kéèyàn má wà ní ìdìbò pẹ̀lú kàkọ́ àti ìdàgbé tó bá òní lọ gbogbo bá tẹ́sẹ̀ ìnáwó máa nìyí lọ́sì ní wọ́n sáà fowó nípa àyè wọ́n sáà fowó wọ́n sáà fowó tó àwọn sábà yìí lọ́mọ kékeré kékeré tẹ́ bá wọ ní ìlú náà báyìí ló ń lò yìí lọ́ọ́ yóò pa wọn ẹ́ wọ́n wá lè wà táwọn àti jẹ́ báyìí jẹ́ ẹ́ tẹ́ bá wọn náà ti yóò yóò pa àwọn kìíní yẹn ìtànkè sábà sọ pé ó wà fẹ́ kì í chromosome wọn gbà sáà ń lọ chromosome twenty one ẹ́ chromosome number twenty one nínú twenty three yẹ ọ̀tún ọ̀nà èyí tó jẹ́ twenty one bẹ̀ òun ló ló ní iṣu àwọn jíì tó wà lórí promotion yẹn àwọn jíjì yẹn regulate òun ló ti lẹ́ta yóò pọ̀ sí mental condition yẹn wọ́n lè máa gbàgbọ́ lẹ́nu lẹ́nu tẹ́ bá wọ ọrùn wọn ọrùn wọn ó fẹ̀ láti then ọwọ́ wọn ọ̀pá then ojú ara yóò dàbí bí àwọn àìsàn. ọlọ́run àti fún ìdájọ́ wọn ìdájọ́ wọn ni pé déédéé ìjọba bá nílà káyìí tọ́pọ̀ náà bá gbé wọn níjọ náà wọ́n ṣe èyí tọ́pọ̀ náà bá gbé wọn gẹ́gẹ́ bí ọlọ́pàá yẹn ń wéèrè látàrí ìgbésẹ̀ náà àmì ìkọ́nà dáńtì ń gbọ́n àbí irú ọ́fíìsì ṣíṣe ń ṣe ìdá ìgbẹ́ náà ibi tó kọ́ wọ́n lè yàn lọ sí hajj ọwọ́ ní pé àwọn àwọn òbí ọwọ́ àti ara ní pé máa sọ ọ̀rọ̀ tó bá rẹ̀ pé tó òun rò pé tí wọ́n ti sọ̀rọ̀ wọ́n máa ẹ̀mí ìkì ẹ̀rẹ́sìn àgbẹ̀rẹ̀ ìsàlẹ̀ ìyẹn ló máa wá dọ́dọ̀ lọ yẹ sáábà lójú èyẹ lè bá ìsọ̀rọ̀ àmọ́ tó bá fẹ́ yìí fọ́ọ̀mù ẹ̀kọ́ kan ti balẹ̀ tó rán ilẹ̀ èdè ìrẹ̀ tó lágbájá káàpù àìsí ọba gbé ẹ̀ ìjẹ̀mọ̀ bẹ̀rẹ̀ mọ́tò ló sọ̀rọ̀ wọn náà ti bá sọ̀rọ̀ òun ti sọ̀rọ̀ tó àpò òun láti dé kaba kọ́rọ̀ tó gbọ́ so mọ́tò pé káàpù lè máa ní ìjẹ̀ láti bẹ̀rẹ̀ ìwọ náà ti bá àmọ́ olè wa kọ pàtàkì kọ́dà ní sí ìgbàgbé rẹ̀ ìwọ́n ti méjì ní ọ̀fẹ́ ká sí tẹ́lẹ̀ tọ́jú àti méjì bá dé ọ̀sán lágbájá ìwà káwá báyìí ìgbàgbé rẹ̀ yóò lọ́ọ́ dùn àwọn bí máa tọrọ ẹ̀ sọ́dọ̀ sọ tí ó bá lẹ́gbẹ̀ẹ́ sọ́dọ̀ tọrọ èyí ó bá tọrọ ìwọ́n náà ló tọrọ èyí ò ní máa ń tọrọ bí wọ́n wà ìwọ́n ló sọ pé káwá ló ti bẹ́ tọrọ bàbá rẹ̀ tọ́jú ọ̀sẹ̀ wọ́n ní ní john táwọn èèyàn máa lọ sí hajj wọ́n láńdà ó lè ẹ̀sán tó náà ní láti kó bí èdè àbí gbogbo ìlú àwọn ọmọ alọ́ lè dáàbà ìjọba ó kọ nípa èmi ilé mi fẹ́ kọlọ̀ fẹ́ parí èmi náà fẹ́ jùmọ̀ ìyá alábọ́já tí wọ́n ti wá sọ́kà. fọ́nà tí wọ́n gbowó àwọn ti ta ọkùnrin láti rọ́ọ̀lù jẹ́ ìjọba. Ọ̀sẹ̀wájú mi nípa àwọn ìwádìí pé tó bá ti dé àjẹ inú kàábà gangan yóò lọ pé inú kàábà gangan ṣé rí ilé tá a rí ilé tó jẹ́ tù ó nínú bọ̀dé ìwé sábà sí

ó ní wọ́n ń gòkè ní òun wọ́n gbò ó gbọ́ ọbẹ̀ bó ṣe ọ̀rẹ́ àwọn ọlọ́pàá wájú èké wọ́n fẹ́ẹ́ ti gbà lọ́wọ́ wọ́n ní ọlọ́wọ́ orí rẹ̀ wọ́n nígbà tó sáà délé ọdún ìgbà bó bàbá ṣẹlẹ̀ àgbà àgbà nípa onígbùgbọ̀ ọlọ́gbọ́n ó ní sọ̀rọ̀ pé ó gba ọlọ́run ní ìlú mọ́ amákẹ́yẹ ọ̀kan náà ló ń wọlé ọlọ́run ò gbà ó sì ní náà. inú rẹ̀ bó ti rí ọlọ́run ò ní rí báyìí ọjọ́ àbẹ̀rẹ̀ pé ó láti rí pàtó yẹn. àìsí ilé àyàwó tí ọba ti tẹ̀ lọ́wọ́ ọlọ́run ló bá yẹn. ìgbẹ́ náà wà ó ṣe tọ̀wá tọ̀wá ìyẹn tàbí àbí ìyẹn sọ lọ ẹ báyìí láti ní apá ó ní ọwọ́ àbùkù wọn wọn lọ bá náà lápá sọ̀rọ̀ ọgbọ kò tẹ̀lé ilé tí màmá náà ló sọ sọ nínú ọwọ́ àwọn ìtọ wa torí náà ìyẹn lè sọ̀rọ̀ sọ ìyẹn lè dá ìlú náà sọ báwọn àwọn apá ńlá wọn fi sọ lọ́nà because telling people how to lead your money to go out your face or law. If no one wants to come out, all we are going to do is one sọ fún pé òun fẹ́ tọ̀ ọmọ lóore lórí fún ìwà rẹ̀. Ó kàn sáà pàṣẹ. Wọ́n wá dé Nàìjíríà padà ní ọwọ́ rẹ̀ lórí ìta. Ó ní mo fẹ́ sọ̀rọ̀ ó ní oṣù nígbà ìgbà ó ní ìgbésí pé òun di ní kí n fọmọ mi fọ ń gbà pé ọlọ́run ọba ń rí mi mo ti fún ọlọ́run tóun tí ọlọ́run ọba nìkan yẹ kí n fi ètò ọdún béèrè láta fẹ́ fọmọ mi tó ń bẹ̀rẹ̀ lọ́fọ́ mi wọ́n fẹ́ fọmọ. tó jẹ́ nípa ìlú ìgbẹ́jọ́ náà bá yẹ kí wọ́n fi gbogbo nǹkan dáná tàbí ní ìwọ̀n dàbí ẹ̀rẹ̀ pé òun yóò àgbọ̀ngàn máa fi wà ní ilé owó tó ń fi ná lọ bẹ̀ náà nínú pé ẹ má lọ pé mi lọ sáájú èyí kánà mo lọ. ẹgbẹ́ ìgbésẹ̀ náà bá ní orí akọ́kọ̀ pẹ̀lú àwọn ọ̀sẹ̀ ìjọba bẹ̀rẹ̀ náà àwọn sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ tó ti dẹ́gbẹ̀ẹ́ so ọ̀la àwọn ọ̀la kẹ́ni àbá kò tẹ̀lé ìkẹ́ni ní tẹ̀lé ìmí ìṣòro ìpàtẹ́nìtì lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run bá ń gbọ́ ọlọ́run bá ní ìwé lọ́wọ́ àtọ̀ àwọn ìwọ tó lè ṣùgbọ́n bàbá tó ti ti kẹ́yìn rẹ̀ bá rẹ̀ tó gbàgbé àdúrà tẹ̀lifẹ̀sì kí á lábàjá gbọ́ pé ẹni wá kà á fún ìyá tí ò bá ti sílẹ̀ tó mú àbúrò àti àbúrò. Sọ̀tùwán Abdullahi Abu Sọ̀tùwán ó jẹ́ àná àbúrò àgbà. Àbúrò àgbà ní àwọn ìlú mọ̀tàgbà. Abdullahi Abu Sọ̀tùwán wá bá wá wá àbúrò àgbà délé kò wá bà ló ti jáde. Ní ọmọ dàda wa ń sọ fún wa, ó fẹ́ lọ sí láti lọ́dún yìí. Ìfà lọ́gbàgbé ah, wa. bá fẹ́ yàn ẹ̀gbọ́n mi tó bá fi yàn tán tó bá wọ̀ ní bá fẹ́ tọrọ tọrọ wọn ò gbà àmọ́ pé specific ìrákà mẹ́fà di wá ṣe dédé iṣẹ́ ọdún méjìlá ibi tán ti kà á ní bóyá ní ìrìn àjò ọ̀rọ̀ ni ó lọ́nà tó sùn. níjọ́ àpapá pé wọ́n lẹ́yìn aṣọ téèyàn náà wá sọ̀tàn fún kíláàsì ìdílé tó ń bá a dúró. pẹ̀lú àwọn àti wọ́n gbà wọ́n gbà wọ́n méjì àbẹ̀là máa bá àti àwọn ọ̀dọ́ rẹ̀ ẹ̀ pé náà bá mọ̀ ṣe bẹ́ẹ̀ bá láti ọ̀dọ́ máa sọ pé tí ò bá fi ní bá ta irú táfẹ́ ṣe àlàbá ẹ̀ mú ló ṣe bẹ́ẹ̀ tó táwọn ọ̀dọ́ máa yóò bá wọn sọ̀rọ̀ fún mi. nínú àwọn àdéhùn tí wọ́n sọ̀pọ̀ sí ẹ̀ lè Wọ́n tún kọ́ńtẹ́tẹ̀ ní àtàrí àtàrí ìṣe bí ará àràpá. Ìwọ̀n mi, ìwọ̀n náà àlà bí mo sọ bẹ́ẹ̀ ní pé torí kí bídà máa fi wọ̀. Ìkáàdì wọn sọ fún ọlọ́run ìjà kí n ṣe tó wá kó jọmọ́ kíláàsì lórí ẹ̀fẹ́. Kì í sọ yọ wá ní mọ́mọ́ ní ó àláwọ̀ sílẹ̀ bí. Ó àláwọ̀ sílẹ̀ bí ṣùgbọ́n tí a rí gbogbo ìlú ti wà gbogbo nǹkan tó bá ti aláwọ̀ kò sí ní àdúgbò. tó nígbà tẹ́lẹ̀ ó fẹ̀jọ́ sí wọn ṣe ìlú ẹ má fi rí jọ̀mọ́ ẹgbẹ́ tó bá kú àwọ̀ ẹ̀ka information yìí tó ń bá òun láwọn àwọn ọmọ ọgbẹ́ dá wa ìgbìmọ̀ àgbẹ̀rẹ̀ ọ̀fẹ́ bá ti máa ń ṣe náà lẹ́yìn ìjọba tí ó bá ti gbẹ̀yìn ápùlù ìjọba tó ka fún ọ̀gá àgbà àbí àpòlí ni bá ti ṣe wọn lórí ìlú ìgbẹ́ àmọ́ pé iṣẹ́ gbádùn àti aláìsí ṣe wà ní ilẹ̀ Yorùbá kò sí owó màá sọ funfun yóò màá sọ funfun yóò tún gbómi yóò tún tún àwọn ìyá gẹ pé ah, ẹ bá lọ àwọn afẹ́lọ́ sára bẹ́ẹ̀ afẹ́lọ́ ṣe ní gbogbo ẹ̀ afẹ́lọ́ ṣàràbá afẹ́ṣe láti pọ̀ sí afẹ́ṣe ṣíṣe ṣíṣe ṣíṣe ṣíṣe yóò padà ó ṣe fẹ́ẹ́ ṣàràbá òun náà àmọ́ èyí ló bá ó ṣe pé òun náà fẹ́ kẹ́ kí dání àjọ ọlọ́run. irọ́ ni mo ti rí ṣe nígbà tó òun mo fi ìpínlẹ̀ rẹ̀ mú sọ fún yìí pé òun náà wá fẹ́ ṣe nítorí pé báwọn ará àràpá ṣe wà ìjọ àti ṣe fún wa lọ́wọ́ fún hmm, mo rò pé èyí sábẹ́ ẹgbẹ́ ṣàdúrà nígbà tó sọ ọlọ́run ọba ń ṣàdúrà káàkiri pọ̀ sí náà bá ti ń súnmọ́ kíláàsì lòun ẹ́ àwọn tó kún ọba àgbà náà ń jù ìgbà báyìí tí ìjọba délé bọ́ àwọn ẹ̀ ìgbà báyìí ṣùgbọ́n agbọ̀dọ̀ wọn oṣù ọ̀pá ìṣẹ̀lẹ̀ ṣe oṣù ọ̀pá ọba kò ṣe oṣù ọ̀pá ọmọ kò ṣe nígbà tí kò ṣe eh? lè ṣe àti hmm? lè ṣe ẹ́ àti ìgbà ìṣẹ̀ àtẹ̀sán ìgbà bọ̀ náà bá rẹ̀ ṣùgbọ́n eh, ẹ̀ káwá dúró kò ní ìlú ṣé màá bá bẹ ká àti àpò lọ sàrà àtàlà ní ìlú ọgbọ́n mi èyí tó bá rà pálọ̀ wá ọgbọ́n mi àdúrà ìṣẹ̀lẹ̀ ńlá ní òwò àtàrà ní ọ̀fẹ́ ọ̀tẹ̀lẹ́ máa gbà wẹ́ ńjẹ́ náà wá sí ọ̀la. Báàlì ṣe sá àfẹ́ tí wà lẹ́yìn máa ń mọ̀ ní ìlú tí ó ṣe. Àti wà lẹ́yìn máa ń kí máa mọ̀ ọ́n ṣe. Ẹ̀ka sẹ́yìn ló ń gba máa mọ̀ kọ́ dákẹ́ tó kó fi bá jà bí mọ́mọ́ ti ṣe ẹlẹ̀ tó wà lẹ́nu ojú ṣe tó pàtàkì àṣìlò àti àti ní situation pé wọ́n ti bẹ̀rẹ̀ mọ́mọ́ tó wá ń fi bá jà lọ tó bá ti pé ní ìjọba òwúrọ̀ àwọn fi bá jà ní wọ́n ti bẹ̀rẹ̀ wò tó o bá ṣe ètò àkọsílẹ̀ tó o fẹ́ fi bá àtàmì tó tún wà ní ìjọba àti ìjọba èèyàn ò ní sọ pé nísìnyí wọ́n ní mọ́wọ́sí wàá nù gbogbo ìjọba nù wàá máa gbé ìgbà tó wá pápá ẹ̀rọ máa dùn láti ṣùgbọ́n pátí àtúntò láti ṣe táàgbà lọ́gbà wọ́n ti gbé lọ́mọ ṣé ní máa dùn láti ṣe táàgbà aláwọ̀. àwẹ̀ sáfì àtijọ́ àràpá ni ṣé níta ní àwẹ̀ tá láńtó wà níjọ́ mẹ́wàá mẹ́wàá ti ṣe gbà. àkọ́kọ́ nàìjíríà náà gbọ́ yé kì í ṣe pé fúlàní fúlàní àwọn ìdáàbò fúlàní ẹ̀wọ́ àwọn àràbà èdè fúlàní ẹ̀ àwọn àràbà ìṣe fúlàní náà tó ọ̀rọ̀ zùmídà káàkiri náà ti rọ́yà káṣẹ̀ kájà lọ ẹ̀mí ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ kìí ṣe déédéé ní àwọn ìgbọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn lè gbàgbọ́ gbàgbọ́ nìkan láàrin jọmọ ẹ̀ẹ́dì àtàkùn èèyàn lè gbàjọ́ kan èèyàn lè gbàjọ́ méjì bọ̀fẹ́ tó bá fẹ́ gbà ní gbogbo ọjọ́ mẹ́wàá yìí kọ́lá ní sátọ̀dé máa wà níbẹ̀ ó lè dà tẹ̀gbọ́n mi bí sátọ̀dé máa ń bẹ nínú ọjọ́ yìí ó lè dà ọjọ́ yìí lẹ̀ka ti lọ́la ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀gbọ́n lẹ́nu ìṣàlàyé ẹ̀ dáadáa ìbánilẹ́ta ìjẹ àwọn ọ̀sùn tó kò jẹ́ kó o lè gbàwẹ́ sátọ̀dé mọ́ pé pé ọ̀dà ọ̀dà àgbà ni Yorùbá ní ìfẹ́ gbogbo àwọn tó bá tó bàbá ní fáàbí ó máa fòlì tó bá tó ìyẹn sọ̀rọ̀ ìbára fún ọ̀la mi. Bẹ́ẹ̀ àwọn àkọ́kọ́ sókè káàkiri bọ́ọ̀lù lè láti kó gba àwọn ẹjọ́ ọ̀gbìn ìmọ̀ pátọ̀ bẹ́ẹ̀ báyìí ní sáré àti pátọ̀ ìmọ̀ àwọn kẹ́kẹ́ wọn ni àwọn fẹ́ dúró náà. Àwọn kan ní àdí ìmọ̀ báyìí sáré ìbẹ̀rẹ̀ náà sọ òun lọ sí ọ̀pọ̀ àwọn àpáàtì àwọn àwájú. so gbogbo fi hàn èmi ò wá ò ní mo lè máa àwọn àwẹ̀ ní ìbọ̀dọ̀ àwọn àwẹ̀ tó bá lọ́la àti ẹ̀ lọ́tọ̀ wọ́n ní tó ń jọ báyìí máa lè fẹ́ ìgbà sáré ni o àwẹ̀ ìgbà ìyẹn àwọn àdìsí wà wọ́n nípa wọ́n bẹ́ẹ̀ náà lọ́ọ̀dù nígbà yìí ẹgbẹ́ rẹ̀ lè yàgò ìbejì gbogbo àwọn ibi tó ti kó fẹ́ láti tiẹ̀ tó lágbó yẹn tó sì wọ̀ fẹ́ sí pé ṣé ewu ọjà rẹ̀ ló ti sọ bọ̀ tó bí lè sọ. tó bẹ́ẹ̀ wọ́n ti ń gbà lọ èèyàn ti tẹ̀lé lọ́wọ́ àtàwọn ìlú ọ̀hún tó gbà láti sọ bí inú ó fẹ́ tàbí tó wọ́n wà lọ. tó bá yẹ ìgbà wo ni èèyàn pè é ni màmú mú fi parí ẹ ẹgbẹ́ àlọ́ ẹ bá ti mọ̀ pé ọ̀rọ̀ náà aláwọ̀ kan sọ pé kí wọ́n bá lè tó yáde èyí tó ọ̀rọ̀ àyẹ̀wò ní màmú mú fi parí aláwọ̀ kan sọ pé tọ́lá tí wọ́n bá tó yáde èyí náà bọ̀ sí ẹ̀ mọ́ ìsọ̀rí ní ẹ̀ mọ́ ìṣàkóso. ما عملنا من رواية ọ̀pọ̀lọpọ̀ àwọn ìhàjì bọ̀ ṣé káàbọ̀ tó sábà ti tó yá ẹ̀ kéèyàn ní tó dé ìmọ̀ ní olùmọ̀ máa lè fún ẹ̀yìn náà ní mo gbé yàrá sọ ọ̀hún ìlú tù ó náà ṣọlá ìfẹ́ náà kí ló fà kí ló fà lẹ́yìn ìfẹ́ ṣàṣẹ̀bẹ̀rẹ̀ ohun tó gbà pé lóòótọ́ pẹ̀lú wọ́ọ̀dù tó wà ní àdúgbò ẹgbẹ́ yìí ẹni pẹ̀lú bàtí fájá pẹ̀lú wọn àti àpáyé ẹ̀fẹ́ tó wà lẹ́yìn máa mú náà. irú ìdá ìfẹ́ pé kí ní pílà fún rẹ̀ àtìkù tí ẹ tó bí ìyẹn kò gbọdọ̀ mọ́tì ẹ̀ kò gbọdọ̀ tó báyìí láti máa wá ẹ̀jẹ̀ àwọn tó gbọdọ̀ pé wọ́n ní tí màá bá lùkùdọ̀ lè pèsè àkókálẹ̀ kí ṣé bọ́ sí ṣe lẹ́yìn àlẹ́bí náà lù. mọ́tò àkókálẹ̀ kí ṣé bọ́ sí ìṣìlá ń sọ nǹkan tó ti dé ọ̀bá ṣe kò ní nínú kò yẹ kí ẹ̀jẹ̀ bá ṣe lè tó báyìí. ó yẹ kí ẹ̀jẹ̀ tó bá ṣe báyìí gbọ́dọ̀ ní lẹ́yìn. ẹ ìfọ́sọ́ sọ ní ìyá àti ìwà ìṣubú bẹ́ẹ̀ bá ti kó níran. ìgbà tó ṣe gbọ́dọ̀ bá dédé gbọ́dọ̀ wà pẹ̀lú ní ìsáyé dédé lẹ́yìn tí wọ́n bá dáyé dáké gbogbo ní ìgbà yìí ó wà mú wa ṣé bẹ́ẹ̀ náà ni àwọn sàájà dàtọ́ sí ògbọ́dọ̀ rújú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ẹ̀ Bọ̀tún bá ti pè é bá wa mọ̀ lórí ìgbà. Ṣùgbọ́n ní ilé ìgbà tó òǹkà rẹ̀ náà ti lọ wá sí ìgbà tó lọ. àìsí ìdókòwò ìgbé tí wọ́n bá ti tó ìgbà rẹ̀ sí. àbí tó bá dákẹ́ inú bàtí wọn bá jẹ kúrà wọn fi bá dá àti wọn tó lè sọ láti ṣe bá ọ̀dà táàbì tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n òpínyàn tó tó bẹ̀rẹ̀ bá ọ̀tara àti orí láti bẹ̀rẹ̀ ní tó bá ti tẹ̀lé mẹ́rin àti ìwádìí tó lé mẹ́rin àdìsí àdìsí àdìsí kò sí ẹni tó bá gbà lórí lọ ìjọ ọ̀nà ọlọ́run ọlọ́run ó mú ọmọ ẹgbẹ́ náà sí tàbí náà ọ̀rẹ́ ìta ọ̀rẹ́ ìgbẹ́ tó ń bá ọ̀nà ọlọ́run tó mú alẹ́ kí ẹni tí ń lo ọ̀rọ̀ ẹ̀dùn wa ẹ̀dùn náà. Nínú wọn ló fẹ́ pàṣẹ kọ́ńtẹ́ẹ̀tì ìṣẹ̀lẹ̀ àbí ìdálẹ́ òní nígbà tí. Nínú wọn máa sọ pé ẹ̀dùn wa bá láti ọ̀sán àti wàhálà ti ṣẹlẹ̀ láàrin àwọn aláṣẹ. Èyí ọ̀sẹ̀ ìṣẹ́ alábẹ̀rẹ̀ Nàìjíríà, ọ̀sẹ̀ ìṣẹ́ alábẹ̀rẹ̀ Mọ́tà, ọ̀sẹ̀ ìṣẹ́ alábẹ̀rẹ̀ Mọ́tà, ọ̀sẹ̀ ìṣẹ́ alábẹ̀rẹ̀ Mọ́tà, Ilmu sudah luar. Mata luar sudah. Àwọn bàbá náà wà ní. Ẹni wá bá tún ọmọ pé ó jẹ́ ó fà sọ́lẹ̀. tó sọ́lẹ̀ ní kó òun dolé kó òun wà síyàwó kó òun àwọn èèyàn tó wípé òun wá lẹ́yìn kan tó jẹ́ kọ́dùn náà tó sọ fún òfin ah, òun báyìí òun wà lára àwọn ogun abúlé òṣèlú táwọn ìjà lóyún ọgbọ́n kó mú káyọ̀ bá àwọn ìdíkà dé ìlà ó ní ọmọ wa wọn bá lóyún ó ní àtẹ̀lé ìlàwọ̀ tẹ̀lé ìlà tó lu àmàlẹ̀ ìfọ̀rọ̀ gbogbo iṣẹ́ ẹni iṣẹ́ ló kọjá àtúntò pẹ̀lú mi. ẹni iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìdàrọ̀ àìsà ọ̀hún nílẹ̀ ìlú ẹni ìta ìjọba ti wá rí pé àwọn ìjọ kan náà mùsùlùmí yẹ̀dùn náà ọmọ mi lẹ́nu ṣèké tán bá àwọn kan náà wọ́n jẹ pé wọ́n mẹ́rin kìíní ìṣègùn ẹ̀ pápá ìlú ìjọba wọn náà fún ẹ mọ́ fáwọn ilé ìtọ́ láwọn ilé ìtọ́ àwọn nígbà tí wọn kí tẹ̀lé àwọn ọ̀gá wọn ìgbélé inú ìgbélé tẹ̀lé ilé ọ̀gbọ́n inú ọ̀rá tẹ̀lé kí tẹ̀lé láwọn tó ṣe ètò ìgbà tó wọ́ọ̀lù pé ìlú ìgbà ìgbà fún ìwà àmàlé tó máa ọmọ ìyá ọmọ ní ẹni tó bá bàrọ̀ ọjọ́ kan ní orí ìjọba ọlọ́pẹ́ wọ́n sáà ti pé nípa ìjọba nítorí tọ́lọ́ fún ọlọ́run ọba ó ti ṣe ìgbàlá yìí ládàá tó ti yàrá ẹ àbí tí ànábì gbé láti sọ́pa ládàá tó sọ fún ẹ láì fáìn tẹ̀lé ìlà èyí tí wọ́n máa ma tẹ̀lé ọlọ́run. sọ àwọn kọ́sìn yìí ti tẹ̀lé ó fẹ́ ìṣàlẹ̀ tó kù ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀rọ̀ tó tàwọn bí ìyá ti tó fẹ́ rẹ̀. Then àkókò dáadáa àti dájọ́ ìgbà wọn tó wáyé àwọn kíláàsì kan ló yẹ kàn sí lórí sọ́ọ̀sì lórí pọ́ọ̀tù rẹ̀. ìgbésẹ̀ ti padà sí káwọ́ àti ìyàgbẹ́ àbí ẹ̀ ká bọ̀ nínú àìsí. ẹ pẹ̀lú wàhálà lórí ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lú wàhálà àti bẹ́ẹ̀ tó Oya, oya mọ̀ tí mo ń bí ilé ẹ̀rọ ìpàdé láti ẹ̀rọ ìgbóhùn náà yóò ta fún mi ní yóò dúdú akúndọ́ sí wọ́n ti sọ wípé ìmọ̀ pọ́ǹtì rẹ̀ náà rẹ̀ pọ́ǹtì náà rẹ̀ àmọ́ àwọn aláìmọ̀ kan ló dé bókẹ́. àdéhùn sọ wípé láàbùn jẹ́ta bá tẹ̀sán. Fáàkì, conquest, portrait of Makkah. Tẹ́lẹ̀, àlẹ́lẹ̀ kan kájú ẹ̀kọ́ Makkah wọn lọ sí ìjọ lọ sí ọdún. Nígbà Makkah wà ní ìlú ìlú. Mọ̀dúnà jẹ́ ìdáàbò ìgbà. Ìdáàbò Ara Ìgbà tó di ọdún ẹlẹ́ẹ̀kẹ́ ìjọ. sáré ìgbàsọ́là ní màdínà nítorí màdínà nígbà ọlọ́run bá fáwọn ìdílé ara pé wọ́n ṣe pọ́fẹ́tọ̀ má kápá orí ìdájá àná ṣùgbọ́n ọ̀sán. tó bá yẹ pọ́fẹ́tọ̀ mọ́ta má pàdé ìlú àwọn mùsùlùmí padà àti wá yẹ gọ́ọ̀nà síbẹ̀ àti àtàkùn ọ̀sẹ̀ yìí àti kọ́mà wọn. ṣé ìgbà tó ti dùn ún wọ́n ti dùn ún nígbà tí wọ́n ti sọ kò sí pọ́ìntì máa ń ta fẹ́ǹsì kan fún ọ̀sẹ̀ ní ìjìlá láti má ta àdúgbò ìjìlá wà kó lóbi tó wà pé kò ní àdá ọjà ìjìlá ọjà ìjìlá méjì báyìí ti kàdé ìtura ní ìdílé ìjọba mo yọ pé ìjọba máa jìnnà ẹ̀gbọ́n mi ara ní ìṣe ìjọba ìjọba mo àlè lóòótọ́ wọ́n ti dáwọ́ ìjọba ìjọba ìjọba òṣùpá títí ìṣèlú ẹ̀sẹ̀ òní má òun làwọn ìjọba kò fẹ́ ní ìdí múfẹ́ǹtì má bá yẹ lára rẹ̀ wà láti jihadu pọ̀ nílẹ̀. àmọ́ jihadu sẹ́kù àti ẹ̀ sí àníyàn àníyàn àwọn ilé kọ́lẹ̀ ní tó bá ń jira ó sì gba ọdún tó àbúrò náà. ládàá tó kúrò jẹ́ náà bẹ̀rẹ̀ wà láàrin ẹ̀sìn ọ̀pọ̀ bá wọn. ó dàbí pé àníyàn tó lówó tó máa lówó ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ ìyá àgbà tí yẹn kẹ́sì ìjọba yàtọ̀ o fẹ́ wá sí táàbù níwà kó o fi lè o fọ́nà rẹ̀ jihad rẹ̀ ẹ̀bọ́n mi òun ló ti fẹ́ ẹ̀sìn àwọn sábàjá òkú wọn ní fún wọn ní sọ́dọ̀ pọ̀ wá wọ́n fà wọn ṣe àti ìwà lórí ìṣòro tó ń bá nípa ìwà ìṣòro rárá bára ti sọ pé ìhádìí sọ́ọ̀kù wà láti ìdá ètò sábà ló fi ìhádìí bá padà dé sábà ló fi ìhádìí bá padà dé lẹ́yìn ìgbà ìṣòro ẹ wá lọ. jihadi ni ìrìnsẹ̀ ẹ̀sẹ̀ ìjìlá láti má kàlọ́ sí màdínà wọ́n bá tó ìrìn àjò. bọ̀dé ìjọba ìṣẹ̀lẹ̀ ìjọba ti wà kò sọ pé wọ́n yẹ ẹni ká tó ti àgbẹ̀ nínú kápẹ́tọ̀ ogun tá a fẹ́ jà ní sí àwọn bàtàlì ọ̀gbọ́nta ni wọ́n jà lọ́dọ̀ àwọn súnmọ́ wọn ogun lè tàbí jà àwọn sáàbù lè fẹ́ jà ó lè má jẹ́ àbí ò á mọ́ tó kò kò jáde kankan Èyí sábà ti báyà ní ọ̀gbọ́n àwọn sábà fẹ́ jà ó sọ pé òfin ẹgbẹ́ ẹ̀ka ìwọ́n sábà fẹ́ jà lọ́wọ́ ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn.